الحمد لله رب العالمين أحمده سبحانه وتعالى وأمجده سبحانه وتعالى وأثني عليه بما هو أهله ولا أحصي ثناء عليه أحمده على نعمه علينا ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الأخيار الطاهرين وعلى من اتبعهم بالهدى إلى يوم الدين عباد الله اتقوا ربكم وأوصيكم ونفسي بتقوى الله فإن الله سبحانه وتعالى قد أمركم بذلك في مواضع كثيرة قال عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى يخلق ما يشاء ويختار قال عز من قائل إن الله يخلق ما يشاء ويختار فاعلموا عباد الله أن الله سبحانه وتعالى اتخذ نبيين رسولين قدوتين حسنتين لمن أراد أن يمتثل بهم وأن يجعلهم قدوة واختصاصه الله سبحانه وتعالى من صالح الأنبياء عموما ومن أولي العزم خصوصا على وهما نبينا إبراهيم عليه الصلاة والسلام ونبينا محمد صلى الله عليه وسلم يقول عز وجل واتخذ الله إبراهيم خليلا الآية واعلم عباد الله أن رسولكم صلى الله عليه وسلم كما جاء بإسمة صحيح من حديث عبد الله بن مسعود رضي الله عنه وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنت مضطربا قليلا لاتقت أبا بكر قليلا لكنه أخي وصاحبي فقد سقط الله صاحبه قليلا الحديث فمن جملة خلتهم عباد الله أن الله سبحانه وتعالى جعلهم قدوة حسنة لمن أراد أن يتوكل على الله حق توكله ولمن أراد أن يأخذ الأسباب ومن أراد أن يثق بالله عز وجل فالله سبحانه وتعالى جعل نبيه صلى الله عليه وسلم قدوة لنا كما في قوله ولقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فهذا نبي عباد الله خرج من بيته مهاجرا إلى المدينة عليه الصلاة والسلام ومعه صديقه وصحابي جليل أبو بكر الصديق رضي الله عنهما رضي الله عنهما لما دخلوا في الغار في ليلة فقال أبو بكر الصديق كما أخرجه الإمام مسلم رحمه الله تعالى عن طريق همام عن ثابت عن أنس بن مالك رضي الله تعالى عنه وارضاه قال حدثه أبو بكر رضي الله عن الجمع قال قلت لرسول الله لو نظر أحدهم إلى قدميه لأبصرنا ماذا أجاب رسول صلى الله عليه وسلم قال يا أبا بكر ما ظنك باثنين الله لا يدهما الحديث إلى الله ففي هذه عجيبة من ثقة رسول الله صلى الله عليه وسلم بربه عز وجل مع أنه قد استفد جميع الأسباب وتوكل على الله بتوكله لكن قلت الأسباب ولم يكن إلا الارجاء الى الله ولذلك لا ملجا لنا ولا فلجا من الله الا اليه نسال الله الذي لا اله الا هو ان يوفقنا جميعا وان يجعلنا ممن يثق به وان يجعلنا ممن يتوكل عليه حق توكله فانه حسبنا ونعم الوكيل اقول الله سبحانه المسلم اقرا كلام بركات لفضل صلى الله عليه وسلم ان ترى بعد قم بها وقصد هذا ثم بان صلى فيه صلى فيه واسجد معه ní àwùjọ sí ọlọ́mọ ní kí ànábì sallallahu alaihi wasallam bá ní kí àwọn sàhábà rẹ̀ bá ní kí gbogbo ẹni bá tó ń fi ìlànà jẹ ànábì sallallahu alaihi wasallam káwọn alẹ́ àti tọ́jú ẹni tọ́jú pé yóò máa tẹ̀lé ọkọ̀ dáadáa ká nínú àwọn ọ̀nà tí ọ̀kẹ́ láyé bí àti náà kè àmà lọ́wọ́ subhanahu wa ní kọ́rọ̀ wa ní gbangba wa àtìjẹ́ ká gbọ́ lórí pé kò ọlọ́run àfi kí ìròyìn ìpara ọlọ́run kọ́ wà àṣìṣe òyìn oníkálukú wò ọ̀sẹ̀ ní yóò máa yẹ ẹ̀mí wò ṣùgbọ́n àwọn àṣìṣe àti wà àtọ̀rọ̀ta bá ń sọ yóò máa túmọ̀ sí pé ọ̀n páyà Allah subhanahu wa ta'ala ilé ẹjọ́ pàrọ̀ máa ń kọ́ àti ìgbàlódé àwọn ọ̀dọ́ àjẹjẹ lọ. yóò túbọ̀ àti ọkọjá agbọ́nú kókó ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì fún ọkàn wa tí a fi ní sinmi láyé bíi bákan náà tí èsì òfin ní sáà tàbí nítorí nǹkan lé nínú orí ayé ṣe ìtọ́nà tí òsì nígbà mẹ́ta wá jẹ́ àbí nítorí pàṣẹ bẹ́ẹ̀ wọ̀ta àbí nítorí pé nǹkan kan sí kejì ọ̀sán ìdáwà láàyè bóyá nínú ààrẹ bóyá nínú gbóná ti gbọ́n kàtà kàtà kejì abọ́ sínú àtàwọn kúlù nǹkan pè ní ìkàràlẹ́ Allah subhanahu wa ta'ala jẹ́ ẹgbẹ́ asìjẹta tó kókó kàwé fún mi pàtàkì púpọ̀ ìwé òtítà wa kún ìlú ní àkùdé àkùdá èèyàn ọba ti nígbìyànjú déyàn ṣe kọ́mọ̀pẹ̀rẹ̀ lẹ́tọ́ kára lọ́lọ́kọ̀ọ́ ìkára ní ọlọ́run ọba ó tún kà á sàkùpọ̀ sí ìgbìyànjú afọ́kọ̀lọpọ̀ ìwá di àwọn ìlú rahman kó gbà fẹ́ súnwájú lórí ọ̀rọ̀ dáadáa lórí wípé fámọ́lọ́ nìkan wá kù tí ń bá lágbájá ó fara ní Allah subhanahu wa ta'ala ìtaàbà rí èrè tẹ́lẹ̀ wọ́n jẹ òun náà ni akẹ́kọ̀ọ́ tó náà ẹni yóò jèrè wípé ẹni tó fọkàn tán ọlọ́run bá tán ibi ọlọ́run bọ̀ ìbá tọ́ba tí máa ń sàdé òfin èèmù jẹ ọlọ́run subhanahu wa ta'ala ní tọ́ba tí máa ń gbé yẹn sórí àdájọ́ lẹ́tẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala bá ti máa ń gbé àdéhùn àwọn náà wá ní ìtòmọ́tẹ̀ẹ̀ta yìí ó so papọ̀ ní àtàwọ́kùn lọ́wọ́ wọn láti tóbi àtùbà ọ̀fẹ́kọ̀ọ́ tóbi ńlá kéèyàn gbára lé ọlọ́run ọba kéèyàn níbi ìrẹ̀sìlẹ́yìn ọ̀sẹ̀ àti kéèyàn wá ní àfọkàtẹ̀ tó dópin pé bọ́lọ̀ ń fi lóhun ó tèmi òsì eléyìí ọ̀pọ̀lọpọ̀ yẹn ni máa ń sábà fún èyí bẹ́ẹ̀ àwọn afọ àwọn ni kí ni yàtọ̀ láàrin tàwákùl wà síkọ̀ bìlá tàwákùl òun náà ni yóò jẹ́ irinṣẹ́ láti débi síkọ̀ bìlá ìgbára yé ọlọ́run ra èmi yóò jẹ́ alátẹ̀kùn wa débi ìfi ọkàn tán ọlọ́run lọ́nà wo tàwákùl yóò máa sàhá kọ́kọ́ yóò máa jẹ́ ìgbára lọ́nà ọba lókùn pàtẹ́yẹ̀ máa ní gbèrú tẹ́yẹ̀ ń ṣe tọ́jú ìgbèrú tó lọ́ ṣùgbọ́n nígbà míì máa ń tí ìgbìyànjú tó kù ó lẹ pé èèyàn ó dúró tó tó yẹ kí èèyàn ṣe pátá lábẹ́ ìgbìyànjú lábẹ́ ìkàràlẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala ó jẹ́ pé ní sẹ́yìn ìyẹn tó kúkú sẹ́yìn lè ṣe láti fọ́ ọlọ́mọba tó ah, ṣe ń rí tó ṣe sẹ́mi ọ̀sán bẹ́ẹ̀ ló ní pé àdúrà mẹ́ta ẹ̀mí ọ̀sán àdúrà mẹ́ta ṣé wọ́n bẹ̀rẹ̀ orí kan sí ìkejì lọ́wọ́ ọlọ́run bá ó ti sọ̀rọ̀ náà ó ti ṣe gbìyànjú. ó máa ń retí àdúrà yìí ó lọ kó tó bàtì ìgbà náà ó tó bàtì ìgbà náà tó bá ti sẹ́yìn bù kan tàwákùlù rẹ̀ ọ̀fẹ́ ìjábọ̀. tí bèrè bá ti ń jáde nínú ọ̀sẹ̀ ló ń jáde lórí ahọ́n wọn láti lé ẹlòmíì yóò pè é pé ẹ sọ pé káàbà àyè àṣẹ àdébẹ̀rẹ̀ ọdún kẹrin wàhálà tó ń lọ mẹ́ta òun sì di ọlọ́ọ̀pá lórí ìkẹ̀kẹ́ tí èèyàn ní ọlọ́run èdè ẹ sọ́dọ̀ mẹ́ta mẹ́ta ẹ̀rí yẹn e ni ó ti kára ó ti gbìyànjú pẹ̀lú owó pẹ̀lú fàwọn àti ìlọ mẹ́ta lọ ní o múra lọ ní o lábẹ́ tàwákùlù ìgbé gbọ́lọ́ ọgbọ́dọ̀ lọ tàwákùlù ó kú

nke a ọlọ́run tí ànábì ní nígbà tó fẹ́ kó mọ́tà lọ mmadụ mọ́tìlá níbi hijira ó anyị áyí sórí ibùsùn ya ọwọ́ ẹtí ó mú tí ọmọ ní anyị si gbogbo nǹkan yìí títí títí tí ọjà ewu ti àwọn afúnṣà ti kéde ẹ máa ń lẹ́mí tó gbọ́n àwọn gbàmú lọ́wọ́ ní àtọ́lẹ́bẹ̀ àwọn òkú nílá kò ní ọ̀rẹ́dì tó ti àwọn kan ní ọjà bí sàrùn lójú ọ̀nì láti bá ìtàlẹ́ mu torí pé wọ́n ti parí àdéhùn pé bí ilẹ̀ kápá àdéhàdé mẹ́lẹ̀ àdéhàdé kò lù wọ́n lò lójú rẹ̀ àwọn tó sọ̀rọ̀ bá rọ̀ sọ́lá nígbà lóṣù ọlọ́run ní kẹ́lẹ̀ sí ọgbọ́nù àwòrán kòtò wọ́n ní kòtò yẹ pé wọ́n ti gbogbo ẹni ra paramọ́tì amúta bọ́ọ̀rẹ̀ àbátì bọ́ọ̀rẹ̀ nígbà àwọn bọ́ọ̀rẹ̀ tàwákùlù àkàrà lọ́wọ́ àtòkù lé amẹ́ndí ó mú wa rẹ̀ amẹ́ndí ó ti gbogbo ìgbìmọ̀ láti dé ìgbà tí ó ti gbé ọbọ̀ rẹ̀ ṣé ti á bọ́ọ̀rẹ̀ ṣé ń bẹ̀ lábẹ́ kòtò àtàbátẹ̀ tàbí sálára àtọ́wọ́ amẹ́sùn malik wọn náà bákìlì padà ń sọ fáwọn nígbà tí wọn rọrùn tọ́sẹ̀ tó ju àwọn rí ọ̀rọ̀ fáwọn wípé nàbọ́sùn ìlà àtẹ̀dáàbò ní mùsùlùmí

alákùnrin àgbà gbogbo ìdìbò tá a ti ṣe àti sábòlè abẹ̀rẹ̀ lórí dẹ́rì àti mẹjọ́ mu àmàlà gbogbo ẹ̀ pé ó kò sí kọ̀mìlà. ó ku ìfọkàtọ̀ lọ́hùn pé ṣé bọ́lá ń sọ bàtà bí ìlú yóò ṣe rẹ̀ lẹ́sẹ̀ ó sì lọ́hùn ìjókù sí mi ó sì ní máa lọ màdínà ó kú bí ìṣe ní rí wọn lọ́hùn pé àtọ́lọ́hùn sẹ́mi kẹ́rì sọ́wọ́ ká àbíbi wọn sọ wọn bá bí mi pé yá abẹ àbẹkẹ àbíbi náà bẹkẹ ìtẹ èyí tó ń wọ kọ̀ọ̀pá mi láyà

tí a bá nílẹ̀ kọjá níta wọn kú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ìpìlẹ̀ tó ń pé níbẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ níbẹ̀rẹ̀ ìgbẹ́lọ́kọ̀ọ́bá rẹ̀ níbẹ̀rẹ̀ ìgbìyànjú rẹ̀ ó kára lọ́nà ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n mọ́ ọba di pé àwọn tẹ̀lé sábà ń tẹ̀lé tẹ̀lé ẹ̀mí lọ́wọ́ àmọ́ yìí ẹ̀yìn ṣe bọ̀tí wọ́n ní kùrù sí yíyọ ọlọ́kọ́ fi sọ́yà rẹ̀ kí ní àṣọ ìpínlẹ̀ abákàlẹ́ ẹ̀yìn ìhun ọlọ́mọ fi sọ́yà yóò bá tún máa dáwọ́jú ẹni àfẹ́kọ̀ọ́bìlà ní ìfọkàtẹ̀ nínú Allah subhanahu wa ta'ala kò tó àfa àlùkà tó so wájú nínú ìgbàta tó rí nínú àwọn tó ṣẹlẹ̀ káàkiri kó tó di pé ọlọ́run wájú àdébí sọ́lá ọ̀sán mú wò òun náà ní wáyé àdébí wa Musa ẹsẹ̀ kọ́ sọ́dá àwọn onítàkùnrin sọ fún wa pé fèrè àrùn ọlọ́lá ni o ọmọ òṣèkú ni o ife ẹnìkan pọ̀ tí ó wà á padà gbá tí ó padà yẹ pẹ̀lẹ́ ẹ̀hún lórí ìjọba tó ń gbé ó pinnu

ọdún tó tẹ̀lé jẹ́ iṣẹ́ báyẹ̀ musa tàbí musa ọ̀pọ̀lọpọ̀ ìjọba ní tẹ̀sán ní ní tọ́kà ní pé ìgbà ètí kò hàn wa ìgbà tí ìyá rẹ̀ pẹ̀lú bẹ̀rù kó láti sọ ọmọ ìgbà yìí ọdún lábẹ́ ọmọ yìí pẹ̀lú ọmọ yìí ṣùgbọ́n wọn subhanahu wa ara ọlọ́run ọba ti jẹ́ kó gbọ́ yé wípé ọmọ ọlọ́run ni ó ọmọ tí wọ́n ní ó mọ́ èèmọ̀ ọlọ́run ọba tí ẹni á dúró ti ọlọ́run ó sọ́wọ́ àwọn ẹ̀rẹ́ ọgbọ́n sọ́wọ́ ìyàwó títí títí èyí ẹ̀rọ ọmọ wa wò ilé fún òun ti adọ́mọ yìí padà fún mi sọkọ̀fìlà ìyá ìwà gbọ́lọ́hún gbọ́ níbi wípé tí tí tí tí tó bá ti kíni gbàdúrà ọmọ lẹ́nu fọlọ́ mú ìjàmbá rà yìí ọlọ́run ìjàmbá rẹ̀ tọ́lọ́ tó padà wà dá àbí bùsọ̀ padà sí ọ̀dọ̀ rẹ̀ alùmùhìm níta fẹ́ mú mi wípé Allah subhanahu wa ta'ala qadiru ala kulli shay gbogbo ìjọba táwọn ọlọ́kọ̀ bá ká tí ìjọba ń bẹ lọ́kọ̀ wa tẹ́lọ̀ subhanahu wa ta'ala bá gbé láti òfin wa pé òun rẹ̀ wà lọ tàbájọ́ mùsùlùmí òun ó sì báyìí tàbájọ́ báyìí tọ́pọ̀ jẹ́ wípé àwa ti gbogbo nǹkan náà lábẹ́ tàwa kù lábẹ́ ìgbìyànjú tí ìgbà tí ìrìbá ti fẹ́ ìtókù ní àfẹ́kọ̀bìnà ọwọ́ àkùsọ̀wọ́ pé bóò láti àfọ̀kọ̀sọ̀ sọ́nà pé tọ́mánìkà ti jẹ́ abẹ́ ìgbìyànjú táàbí ló lọ́ni táàbí ìjẹ́ táàbí nínú abọ́wọ́gbà kò náà ti sẹ́rẹ̀ láti wà láàrin àti ìrẹ̀pọ̀sí ìtọ́kù ní àfẹ́kọ̀bìlá ìní ìfọkàtọ̀ sí ní ọlọ́run ọba yìí pé Allah subhanahu wa ta'ala yóò pín àníwẹ̀ gẹ́lẹ́ bí ọlọ́ba subhanahu wa ta'ala bó ti láà nẹ́bí sallallahu alaihi wasallam wọn ò rí ànẹ́bí bá inú ìkòtò yìí ọjọ́ mẹ́ta ń sàlù ọkọ̀ àdáni mẹ́ta àwọn àwa ni gẹ́gẹ́ tí gẹ́gẹ́ kí ni ìtààfì máa dá wọn tí wọ́n kó ara ní ọlọ́mọba táàfì máa dá wọn mà wọ̀sílá òhùn tí ó sì máa jẹ́ ìdá wọn àtààfì ìdàgbọ́n pàdé sáà yẹn. الحمد لله رب العالمين أحمده سبحانه وتعالى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه عباد الله قال عز قال عز من قائل وتوكل على الله وكفى بالله وكيلا ولقد جاء في سنة صحيح الحديث عن ابن عباس رضي الله عنهما وارضاهما قال حسبنا الله ونعم الوكيل قالها ابراهيم حين القي في النار وقالها نبيكم صلى الله عليه وسلم حين قال لهم الناس قد جمعوا لكم فاخشوهم إلى آخر هذا الحديث نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا ممن يقول هذه الكلمة وممن يتوكل على الله حق توكله أقول مرة تعالى مسلم لك ذي أقرأ قلوب الكلمة صلى الله عليه وسلم أما شعار المتوكلين وسلاحهم إذا أتي أقول من الناس مما وزيقر عليه الله وبعد قلنا نقول كذلك gbólóhùn yìí gbogbo wa náà la mọ̀tájé mùsùlùmí ṣùgbọ́n àwọn pàtàkì rẹ̀ ilé wọn tó fi jẹ́ pé mùsùlùmí ó nìyí gbólóhùn yẹn tí Allah subhanahu wa ta'ala ó parí iṣẹ́ síbẹ̀ yóò tún wá máa wá àsopọ̀ yóò máa wá ìfúnpá yóò máa wá ìjọ rẹ̀ ìmọ̀ sọ́ọ̀bù òun tó wọn fi máa tà tàbí tábúrò òfin ní tèwọ́ ni gbólóhùn náà ó náà ní gbólóhùn hasbunallah wa ni'mal wakeel àwọn àfọwọ́ ní gbólóhùn yìí kí ló fọ́ta fi pẹ̀lú ṣe àwọn olùkọ́ òun náà ní àyà eléyìí àwọn subhanahu wa ta'ala fọ́sọ́ àdàlà àzáàbù pé wọ́n ta wá kẹ́lá wọn lọ. wọ́kàtà àti náà ìwà fi nà ọlọ́run ní ìwọ àti sọ̀rọ̀ wà wọn lọ́sọ̀ lára àti pé ìdíbà tó pọ̀ yàrá rẹ̀ kára ní ọ̀rọ̀ mọ̀ra ní tàwọn kò ní. wàkàtà àti náà ìwà fi nà ọlọ́kùnrin bá ti tó ní àlùwàkìlù fọlùwàkìlù ìsúnmi àtúná ìlà àtúwọ̀jẹ́ni gbọ́dọ̀ àlùwàkìlù ó kọ̀ọ̀kẹ́lélà àwọn ọkọ̀ ọlọ́kùnrin subhanahu wa ta'ala rẹ̀ àwọn àfúrà méjì ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni wípé ẹni tó tó kó gbogbo àlámọ́tì sọ́dọ̀ rẹ̀ àlùwàkìlù ẹni tó jẹ́ kó gbogbo ìtọ́ páyà láyà tí ìpayà yìí jó òbí kó bóyá bàbá kó ọ̀dọ̀ rẹ̀ yóò bí yá rẹ̀ ẹni ọjọ́ ìpè dáadáa kẹsí kejì láàárín bí tá a fẹ́ fẹ́ fún náà sáré dáadáa yìí o tó ń fi bá àdúgbò dá ní ti náà ní bàbá kó tìlọ́rọ̀ yóò yanjú rẹ̀ àlùwàkìlù nínú ìtumọ̀ àwọn fún àwọn tá a bá wà wo ayé wàtàwọ́tẹ̀lọ̀ wà wàkàfà mi láì wàkìlà ọlọ́run wa ń sun méjì papọ̀ ìgbó ẹ kó ara ní ọlọ́run ọba tẹ́ mo wá bèrè pé ta lẹ́nu kó gbogbo àlámọ̀rẹ́ yín ti tí ò lè sú ẹ sọ pé ọlọ́run ọba rẹ̀ látara ayé ìní alọ́sùn hàbọ̀ náà ti fa ìjáde fún wa hasbunallah wà ní ẹ̀mọ̀ wọ̀kìlì ṣùgbọ́n gbólóhùn yìí àwọn àfọ̀ àti tàbá kọ́ gbólóhùn dáadáa ó kọ́ ọlọ́run mẹ́ta nílé ìgbẹ́nu alákọ̀ọ́ hasbuna ọlọ́ọ̀bá alhafun ìbẹ̀bẹ̀ wọ́ọ̀rù allah ìbẹ̀bẹ̀ wà lẹ́dẹ̀mẹ̀ alwakil alwakil ìbẹ̀bẹ̀ ó ọlọ́ọ̀bá mẹ́tẹ̀ẹ̀ta yìí alhafun allah alwakil nínú àwọn ọkọ̀ jẹ́ yí pé tàfọ́bọ̀tọ̀ náà subhanahu wa ta'ala bíyà ọlọ́run nìkan ní ń dájẹ́ kò jẹ́ ni ó tún lè dájẹ́ wípé ẹnì kan bá sọ pé òun dúró fún yín báyìí

à ń fi àwọn ẹ̀kọ́ mọ́tẹ̀ẹ̀ta yìí àti ń jílẹ̀ bẹ́ẹ̀ síwájú ọlọ́run káwa lè mọ agbára tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi sínú gbólóhùn tó jẹ́ pé ọgbọ́dọ̀ mọ́sí lórí ààrẹ mùsùlùmí pàápàá jùlọ àwọn tágbèjà ilé yìí. nínú olùtàgbègbè yìí nínú gbólóhùn tó yẹ pé kọ̀yẹ́ kó kéré kọ̀yẹ́ kó ń wọlé nu mùsùlùmí lẹ́nu wọ̀n wọ́n yà fún ọjọ́ kan bẹ́ẹ̀ nínú olùtàgbègbè. abúlé ibn Abbas radiyallahu anhu ó ń kó àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ nípa gbólóhùn hàtì gbólóhùn ọ̀hún wà ní ìmọ̀ ó ní yìí kọ́lá ha Ibrahim alisọ́sọ̀ sọ́lá èyí náà ó kìlà bìnnà àbẹ́bí Ibrahim nígbà tí wọ́n dùnú náà ó ń pe àwọn àbá rẹ̀ ẹmọ́sẹ̀bọ̀ ẹmọ́sẹ̀wọ̀ ọkùnrin àpanupọ̀ báwọn pa wọ́n dáná jọ nígbà wọn àti ọdún Ibrahim nù náà yìí Ibrahim wí yàrá rukuni baldan wa salamu ala ibrahim lábẹ́ gbólóhùn wí ó ti sáwá kò kẹ̀kẹ́ nínú ẹ̀dá kò sábọ́ kẹ̀kẹ́ kò sábọ́ kẹ̀kẹ́ kò sábọ́ ọlọ́run bá ọlọ́run ìwọ ọ̀nà máa o sì máa jẹ́ àlàáfíà yìí ọjà òun náà sáà lè abẹ́gbẹ́ àbáàdìlé ètò wínú bákan náà nígbà Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí wọ́n ti àgbo gbómọdù tẹ̀ ogun yẹn lé amùsùlùmí wọ́n ń sinmi ogun gbómọdù lọ ìní làbárí tó lọ́wọ́ bàtàdú yìí pé Abu Sufyan sọ́nà náà àti àwọn ọmọ ogun rẹ̀ wọ́n tún ti ìyàtọ̀ jẹ́ wọ́n ogun fẹ́ wá gbẹ̀sán sọ̀rọ̀ láàbọ̀ sọ́lára ogun eléyìí ọlọ́run fún mi nìyí àdébí wọn kọ ọ̀sán abẹ́ yìí àmọ̀ ẹ̀kọ́ ti rẹ̀ yìí àmọ̀ pé ti fọ́nrán gbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ní àmọ́ sí ìsinmi àlẹ́dínlẹ̀ sọ̀rọ̀ yàgò ní láwọn ọ̀sán olùgbọ̀n bá àdínà àfọ́mọ́sọ òfò àwọn tó yẹ kí wọ́n dáná bí lórí lẹ́yìn ìgbà tí wàhálà ìnira ti dé láwọn olóko wúd àbí ẹ̀dínlẹ̀ ìdìbò alágbó pé wọ́n yóò dín àlẹ́bìnrin sọ́jà òkú ni wọ́n jáde padà. wọ́n dé ní ìkẹta ìpinnu fún mọ̀rọ̀ ọ̀gbọ̀n àwọn sọ̀rọ̀ wọ́n ti mr limet àwọn bòtẹ́ ló tó kí àwọn kìfòjìlá ṣe sẹ́yìn yẹn Allah subhanahu wa ta'ala Abu Sufyan àtàwọn ọmọ ogun tiẹ̀ Mẹ́kà ọlọ́run da ìbẹ̀rù táwọn náà jẹjẹrẹ bọ̀wọ̀ yá alábàdà jẹ́ àdúgbò mọ́lẹ̀ náà o àtàwọn tó wa rí wà láì jẹ́ àwọn náà Abu Sufyan lára lára ètè ogun ọwọ́ òfin láti ṣe o ó tó ti mú wọn náà ọwọ́ á bí ẹ bá ti padà nàbí ẹ bá ti sọ fún pé a ti ń bọ̀ báyìí ọ̀fẹ́ dẹ́ bàrà bí rẹ̀ bàrà à ń bọ̀ báyìí afẹ́ wá sí afẹ́ wá sí fẹ́ bá nàbí à ń pa ẹ̀ sẹ́kì nàbí ká ń sẹ́kì sẹ́kì wọ́n ti dáwì áwì àwọn eléyìí wá kọjá lọ wọ́n bá wọn sàhábà àti àdébí sọ́mọ wọn àrọ̀ sọ́lọ́lá ní ààyè الذين قال لهم الناس إن الناس قد nígbà wọn dé ayé adéla wà nìkan fún yìí o mọ́tàlá tí ń bọ̀ yìí o kì í sábà fún sùgbọ́n àgbègbè bọ̀ ọ̀dá o yóò lè tuntun fún ìtajà fún ọ̀dọ́ o wọ́n parí sẹ́ pàmò àgbà ẹ̀ ẹ̀ àtẹ̀kọ́ ìdẹ́kẹ́ àwọn sàhábà gbọ́ yìí wọ́n ní hasbunallah wọ́n ní amẹ́lúwàbí. a ní bẹ́ẹ̀ tí ó bá wa a ní kìlómítà pẹ̀lú àtàkàtì àti lẹ́yìn ìgbàgbọ́ jẹ́ pé ó ti kára jù dáadáa jù ní àjẹkẹ́lẹ̀ Allah subhanahu wa ta'ala ó fi gbólóyè ó fi sórí ẹ̀mí wọn àtòrí ara wọn sọ náà àwọn àkóso bí àwọn olè kó mẹ́ta Allah subhanahu wa ta'ala ó rí ẹ̀rẹ̀ mẹ́lẹ̀ pàǹpálá obìnrin ẹ̀mẹ́dínlá Allah àwọn olè ìparadì mọ́dínlá mẹ́ta ń sọ́kọ̀ sọ ọlọ́run ní abúlé kankan òdi ẹ̀kẹ́ wọn wọ́n padà wọlé pẹ̀lú ìdùnnú pẹ̀lú ìfọkàntán ibà alhamdulillah ọlọ́run bá tó wa ìdágbólóyè àwọn àkọ́ gbogbo bàtẹ́ bá ti wá rà mọ́tò kára lé ọlọ́run ọba tí mo ní nǹkan ní ìsìn kára lé gbọ́dọ̀ ìsìn ní ẹ̀sọ́ ara wọn káàtó mo wà wọlé ọ̀rọ̀ kí. wọ́n máa sọ lórí ara ẹni wọ́n tún lẹ̀ bẹ́ẹ̀ kọ́dà kan náà rò wípé ìtẹ́kìní ìwà afẹ́jọ bí ẹni wípé ọlọ́run ọba ti pa wá tìlẹ̀ yìí wọ́n fara gbọ́dọ̀ gbẹ́rùn. a ní àfọkàntà ní ọlọ́run irú àbí mùsàbí nígbà tí fìlà àrùn tí àbọ̀kọ̀ bá ní kí àbí mùsàbí kú àtàwọn ọmọ wọ́n ti lọ wọ́n ti lọ wọ́n ti lọ fìlànà ní wọ́n ti lé wọn ilé wọn nínú ọ̀dà àrẹ kan alamata wọn láti jẹun àrùn ìgbà tó ti pẹ́ àwọn ọmọ ogun àbí musa àti israel àtàwọn ọkùnrin àwọn ọmọdé kan àwọn àwọn ọmọ israel sọ pé tọ́tẹ̀ ní musa ló wọn ní ìlànà ìlànà hùn ilẹ̀ ti mọ́ nára fìlànà àtàwọn ọmọ ogun ẹ̀wọ̀n ti ká àmọ́ sùkàrà kò sí bá a ti fẹ́ ṣe bíbẹ́ ọdún ìdí musa sọ àbí Ọ kó padà sẹ́mi ìlà rọ́bì ìlà rọ́bì ìfàyàmù tí kọ̀ bìlá. olùbọ́sẹ̀ tó rí ìlà sẹ́yìn àwọn wọ́n tàbá sí káyọ̀ lọ́mọ náà àbí mùsà ni ẹgbẹ́ mi lẹ́nu rọ́bì ọba tó gbẹ́sẹ̀ lé lọ tí mo fọ́ra tí mo lé tí mo gbìyànjú tó ní ó tó àdéhùn tó fún mi ká apá méjì láàrin gbà yẹn bá tó ti wá di pé wọ́n gbọ́ orí omi kọjá sí wọn wọ́n máa padà fún papàdà wọn rẹ̀ aláàjì hàn islam fẹ́ẹ́ jáde ní pé tàwákùlù ó tún fẹ́ kéré sí pẹ́kọ̀bìlà ìkára ní ọlọ́run lábẹ́ ìgbìyànjú ìdí ó mú yọ ni pé tó o fọkàn tán ọlọ́run jẹ tó bá ti pé ìtẹ̀ ìlú àdàlẹ́ pé ah, àmọ́ wa ń gbé náà ní ìdẹ́ ní kúrò kúrò àwọn obìnrin lọ́bìn fọlá kúrò àwọn obìnrin náà òtúbá tó ṣe ń sẹ́yìn náà ó fẹ́ dàbí pé ọ̀fẹ́ o tí pọ̀ nígbà ló o ó kú ìfọkàn náà Allah subhanahu wa ta'ala ṣẹbẹ́ ẹni sọ́tò fàájà rúkè àlẹ́ Allah subhanahu máa ń fi láyà ebi ọ̀pọ̀lọpọ̀ aburú á ń bẹ̀rẹ̀ àwọn akọ̀kọ̀ àrùn tí wọ́n dé ìfọ̀tò tó àtàwọn tó ó mú kó fọkàn tán ọlọ́run pé kódà kó máa tẹ́lẹ̀ ẹ̀wọ̀n ìwọ̀n làbọ̀ níta ẹgbẹ́ lọ́wọ́ ìbláàkì ìjọ ìtọ́nà sọ fún ilé pé wáìtì nígbà tó bá bá ìgbàgbọ́ yẹn tó ti wí pé èèyàn má wí pé ìtọ́nà sọ ẹni tó kàdà àti bí ọwọ́ ọ̀sán ẹni tó bá ká bí ìmọ̀lọ́ kébé ọwọ́ amú ìdàwáyé àbí ìsinmi àbí ìsinmi ọwọ́ amú ìdàwáyé ìwà ń sọ fún àdàbíyà pé kébé ọ̀hún mẹ̀gbẹ́ à síbi tó kọjọ́ lórí àwọn èèyàn ní dìfẹ́ǹdì ẹ̀ ọwọ́ sọ fún àdàbíyà ẹ̀mí àtẹnukù báyìí so ta ni wọn ti ti gbogbo àwọn tó máa ń lọ àwọn mẹ́rù jẹ́ máa bá gbàgbàgbà tára o wọ́n ti lọ léèṣe ìwé àwọn ti bá àgbà mí lọ ta ni wọ́n gbọ́ ọ lẹ́yìn ó ti rò pé kò sí tó tún lè dìfẹ́ǹdì àdàbí rẹ̀ àti bí mi à tó dàbí lẹ́gbọ́ ẹ̀ tó dàbí lẹ́gbẹ̀ẹ́ lọ́la ẹni tí mẹ́ta mìíràn tí ó sábà wà bẹ́ẹ̀ náà òun náà nígbà mìíràn kọ̀mùgbà tí ká jábọ́ lọ́wọ́ rẹ̀ tí kọ̀bì láà sáyé ìdílé tàwa kúlù kọ́ mọ́ tàwa kúlù gbogbo ìgbà tá a bá ṣègbìyànjú tàwa kúlù là ń o àmọ́ tó bá di wípé nǹkan sọ́wọ́ ń bẹ̀ ní àbí ọ̀pẹ̀ nílẹ̀ kókó tí kọ̀bì láà tí kọ̀bì láà ní máa ń jẹ́ kéèyàn ò jèrè àtàwa kúlù àlọ́ ẹnjọ́ bá ti trọ́ọ̀sì ọlọ́run jọ́ ọ̀pọ̀ bàtọ́ ọlọ́run irú wọn ilé náà na. ìjọ àbá lẹ́nà máa ń kó wá máa ń wa bá ah, kí ni yóò rẹ ìlọ́gbẹ̀ yẹn ó kù sí kọ̀bìlà mùsùlùmí lẹ́nì òun náà ó ń bi kan ìwọ̀n mọ̀lẹ́ o o ṣùgbọ́n tẹ́yìn tó fẹ́ ẹgbẹ́ wò parí àwọn kúlù yóò fẹ́ ẹ̀dùn tán ọwọ́ àpò àfẹ́kọ̀bìlà ọwọ́ àtúrọ̀sì ọlọ́run wípé a nǹkan báyìí nǹkan báyìí alásọ̀rọ̀ amáyé nìkan àbí alásìké ọlọ́run ó ṣe nǹkan irú àwọn ìwé mu ṣe ṣe ṣe ṣe ṣe tó fi di wípé aláwọ̀fọlá wà láyé hàn níta afẹ́ kátólógì ẹ̀ wípé gbọ́dọ̀ mọ̀hásùkú náà wọ́n hùwà ní ìnàwọ̀kìlì ẹjọ́ padà torí ara wa o ìlú bí ò bá àti òkọ̀dá tó ọlọ́mọdé olè mọ́ wa bísí náà bá ti wọ̀ mọ́tò ẹ wo àríwá tó tẹ̀lé kókéré kì náà nà ká tó kápẹ́ kún lẹ̀ tí wà láàpá kó mú yẹn lẹ́nu jù bẹ́ẹ̀ lọ tí yẹn bá kú lọ àtúntò náà nù àfihàn ọlọ́wọ́ máa gbé fúyẹ́ o. àbúrò tẹ̀lé kókéré fọlọ́tò tó lọ́rọ̀ tó ń bá wọn sọ̀rọ̀ nígbà pé kẹ́yìfà á nà á bóun ní ń ṣe máa yọ kìkì àtúbà. wọ́n sọ ọ́ nípìnlẹ̀ kọ́rì ẹnì kan fẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ ń bá ìtọ̀fíìlù wí mọ́lákùtù gbé bèrè lọ́wọ́ ó sì fi ẹnu ti ẹbí fèrè báyìí kí ni retí ń retí àtẹ wípé fóun ló fún òun ti sẹ́tọ̀ gbà lọ́wọ́ pé ó gbégbé ìlànà òjò lágbà yìí ó tẹ́tí lé pọ̀ pé tẹ́ ẹ ti ní nǹkan tí ẹgbẹ́ yẹn yóò fọ́ yóò fọ́ àti bí nǹkan fi ẹ̀sìn mọ̀ tí nígbà tí mo mọ̀ pé ẹni tó gbégbé lọ́wọ́ kí n retí ká ní kọ́kọ́ ó ní ti àná yọ ayọ̀ wípé kí n tiẹ̀ ní sẹ́sìn ló fẹ́ ẹ̀rù wọn bá wọn sàbẹ̀ jẹ́ àdébí ti àná ló pé ọkọ̀ wọn ọba dẹ̀ àdébí ni tọ́ nígbà tó ti wá ń pè yín náà báyìí fàkúùlù àbùrọ̀mọ́ wọ́n rẹ̀ ẹ̀sẹ̀ àwọn afá àfàyọ́ mbẹ̀ wípé gbogbo ìgbà ìgbà ń wọlé àwọn ọmọ pé ah ẹlẹ́pẹ̀ ọ̀nà ìdílé kẹta ọ̀dọ́ ní àtúbọ̀lọ̀ náà wọ́n wọ́n wa ní ẹ̀jẹ̀ lóhùn ọtí kí náà dì lọ́nà àtẹ̀jẹ̀ ńlá níbíà owó lébẹ̀rẹ̀ tó sọ àtúbọ̀lọ̀ náà wọ́n wọ́n pé gbogbo ìgbàtí ìgbà tí a rí ìtọ́ fáyà lẹ́yà kọ́ fáyà lẹ́rù tí èyí ti ṣẹlẹ̀ gan tó bá ń sọ fún alhamdulilayi wa rahmatulahi alhamdulilayi wọn máa tẹ̀ka fara ọlọ́run wọn máa sọ di ojúṣe fúnra rẹ̀ láti bẹ̀rẹ̀ ń gbọ́bù kàtà àbí ìdí báwọn tàbí ẹ̀rù báwọn lórí ìdí ẹgbẹ́ pa ìsọ̀fíìlì àbí wàá kọ́ wọn gbóló tí wọ́n máa wí àbíọ́mọ́ nínú àbọ̀ rẹ̀ ọjọ́ ó ti wá ní tẹ̀lé ẹni tó bàtà ọlọ́run ọba gbogbo àwọn afọ àwọn sọ ibi àjẹ́ ife tàwọn kàrọ̀ lọ gbára lé ọlọ́run wọ́n fún àwọn àbúdá gbogbo ìgbìmọ̀ tó bá yẹ kéèyàn ó ṣe máa ṣe ó wá tẹ̀sílẹ̀ ńlá wá ní àfọkàntẹ̀ nínú ọlọ́run kó gbà àjẹjọ àtòrí ìdáfẹ́ fi dáyẹ̀ náà ká ní ìkàràjẹ ọlọ́run ká lọ sí ọ̀lẹ́ ká má ọ̀lẹ́ ìṣẹ́ tó bá yẹ ká ṣe tó bá yẹ ká ṣe ká wá ní àkọsẹ̀ ọlọ́run pé olóní akára lóhùn olóní àtìyànjú وارزقنا اجتنابه اللهم انت حسبنا ونعم الوكيل اللهم أنت حسبنا ونعم الوكيل اللهم أنت حسبنا ونعم الوكيل ربنا اعطنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين وحيد المسلمين وشكرا للصالحين بين خزائن المسلمين وانا عباد الله انا ربكم سبحانه وتعالى ربكم بأمر بلا بنفسه أخذ الملائكه وقلد بكم قال عز من قائل إن الله وملائكته صلى على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم ما في ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله لكم الا هو الغفور الرحيم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر